learningphrases.com. Пожалуйста, подпишись на мой YouTube-канал. Вести себя как взрослый. Láti wùwà bí àgbàlagbà. Láti wùwà bí àgbàlagbà. Láti wùwà bí àgbàlagbà. нарушать закон. Láti rúfin. Láti rúfin. Láti rúfin. Получить Нобелевскую премию. Láti gba ẹ̀bùn Nobẹ́ẹ̀lì. láti gba ẹ̀bùn nòbẹ́ẹ̀lì. láti gba ẹ̀bùn nòbẹ́ẹ̀lì. Повторить предложение. Láti tún ọ̀rọ̀ sọ. Láti tún ọ̀rọ̀ sọ. láti tún ọ̀rọ̀ sọ. Скопировать файл. Láti da fáìlì kọ. Láti da fáìlì kọ. Láti da fáìlì kọ. Забыть пароль. Láti gbàgbé ọ̀rọ̀ ìgbaniwọlé. Láti gbàgbé ọ̀rọ̀ ìgbaniwọlé. Láti gbàgbé ọ̀rọ̀ ìgbaniwọlé. Сушить белье láti sá aṣọ. láti sá aṣọ. láti sá aṣọ. Верить в Бога. Láti gba Ọlọ́run gbọ́. Láti gba Ọlọ́run gbọ́. láti gba Ọlọ́run gbọ́. Загрязнять воздух. Láti dá òórùn sílẹ̀. Láti dá òórùn sílẹ̀. Láti dá òórùn sílẹ̀. носить пистолет. Láti gbé ìbọn. Láti gbé ìbọn. Láti gbé ìbọn. Обсуждать тему. Láti jíròrò lórí kókó kan. láti jíròrò lórí kókó kan. láti jíròrò lórí kókó kan. оседлать лошадь. Láti gun ẹṣin. Láti láti gun ẹṣin. Танцевать с кем-нибудь. Láti bá ènìyàn jó. Láti bá ènìyàn jó. Láti bá ènìyàn jó. отозвать предложение. Láti gba ìfúnnipadà. Láti gba ìfúnnipadà. Láti gba ìfúnnipadà. Жениться на женщине láti fẹ́ obìnrin. láti fẹ́ obìnrin. láti fẹ́ obìnrin. Выполнить задание за семь дней. láti parí iṣẹ́ kan láàrin ọjọ́ méje. láti parí iṣẹ́ kan láàrin ọjọ́ méje. láti parí iṣẹ́ kan láàrin ọjọ́ méje. брать плату. Láti fi iye sí. Láti fi iye sí. Láti fi iye sí. Плохо пахнуть. láti ní òórùn tí kò dára. láti ní òórùn tí kò dára. láti ní òórùn tí kò dára. Укреплять доверие. Láti ní ìgboyà. láti ní ìgboyà. láti ní ìgboyà. Подражать кому-то. Láti sín ènìyàn jẹ. Láti sín ènìyàn jẹ. láti sín ènìyàn jẹ Писать автопортрет. Láti ya àwòrán ara mi. Láti ya àwòrán ara mi. Láti ya àwòrán ara mi. Смотреть фильм. Láti wo eré orí ìtàgé. Láti wo eré orí ìtàgé. Láti wo eré orí ìtàgé. Аплодировать кому-то. láti yin ènìyàn. láti yin ènìyàn. láti yin ènìyàn. Копать яму в земле. Láti gbẹ́ ihò sínú ilẹ̀. láti gbẹ ihò sínú ilẹ̀. láti gbẹ ihò sínú ilẹ̀. коллекционировать марки. Láti kó stáǹpù jọ. Láti kó stáǹpù jọ. láti kó stampu jọ. Принять приглашение. Láti jẹ́ ìpè. Láti jẹ́ ìpè. Láti jẹ́ ìpè. дирижировать оркестром. Láti darí orin. Láti darí orin. Встретиться лично. láti pàdé lójúkorojú láti pàdé lójúkorojú. láti pàdé lójúkorojú. Опорожнить стакан. Láti sọ ife di òfìfo. láti sọ ife di òfìfo. láti sọ ife di òfìfo. подойти к собаке. Láti súnmọ́ ajá. Láti súnmọ́ ajá. láti súnmọ́ ajá. Рассчитать размер прибыли. Láti ṣe ìṣirò àlà èrè. Láti ṣe ìṣirò àlà èrè. Láti ṣe ìṣirò àlà èrè. спасти жизнь. Láti gba ẹ̀mí là. Láti gba ẹ̀mí là. Láti gba ẹ̀mí là. Зависеть от чего-то. láti gbọ́kànlé nǹkan. láti gbọ́kànlé nǹkan. láti gbọ́kànlé nǹkan. кричать в микрофон. Láti pariwo sínú gbohùngbohùn. láti pariwo sínú gbohùngbohùn. láti pariwo sínú gbohùngbohùn. хлопнуть дверью. Láti fi agbára pa ilẹ̀kùn dé. Láti fi agbára pa ilẹ̀kùn dé. láti fi agbára pa ilẹ̀kùn dé. Понимать менталитет. Láti ní òye ìṣọwọ́ ronú. Láti ní òye ìṣọwọ́ ronú. Láti ní òye ìṣọwọ́ ronú. Идентифицировать подозреваемого. Láti ṣe ìdánimọ̀ ẹni tí a fura sí nípa nǹkan. Láti ṣe ìdánimọ̀ ẹni tí a fura sí nípa nǹkan. Láti ṣe ìdánimọ̀ ẹni tí a fura sí nípa nǹkan. стать юристом. Láti di agbẹjọ́rò. Láti di agbẹjọ́rò. Láti di agbẹjọ́rò. Влюбиться. láti yóò fẹ́. láti yóò fẹ́. láti yóò fẹ́. Отказать в просьбе. Láti kọ ìbéèrè. Láti kọ ìbéèrè. láti kọ ìbéèrè. Украсть алмаз. Láti jí òkúta olówó iyebíye. Láti jí òkúta olówó iyebíye. láti jí òkúta olówó iyebíye. Уходить. Láti rìn lọ. Láti rìn lọ. Láti rìn lọ. основать компанию. Láti dá ilé-iṣẹ́ sílẹ̀. Láti dá ilé-iṣẹ́ sílẹ̀. Láti dá ilé-iṣẹ́ sílẹ̀. Управлять компанией. láti darí ilé-iṣẹ́. láti darí ilé-iṣẹ́. láti darí ilé-iṣẹ́. Отстроить город. Láti tún ìlú tò. láti tún ìlú tò. láti tún ìlú tò. Импортировать товары из другой страны. Láti rajà wọlé láti ìlú mìíràn. láti rajà wọlé láti ìlú mìíràn. láti rajà wọlé láti ìlú mìíràn. Провалить тест. Láti fìdírẹmi ní ìdánwò. láti fìdírẹmi ní ìdánwò. láti fìdírẹmi ní ìdánwò. Ежедневно практиковаться. Láti ṣe àdáṣe lójoojúmọ́. Láti ṣe àdáṣe lójoojúmọ́. láti ṣe àdáṣe lójoojúmọ́ сдавать кровь. Láti dá ẹ̀jẹ̀. Láti dá ẹ̀jẹ̀. Láti доить корову. Láti fún wàrà lára màálùú. Láti fún malu. La màálùú. Láti fún wàrà lára màálùú. бороться за справедливость. láti jà fún òdodo. láti jà fún òdodo. láti jà fún òdodo. Обучать сотрудника. Láti kọ́ òṣìṣẹ́. láti kọ́ òṣìṣẹ́. láti kọ́ òṣìṣẹ́. Получить второй шанс. Láti ní àyè ẹlẹ́ẹ̀kejì. Láti ní àyè ẹlẹ́ẹ̀kejì. láti ní àyè ẹlẹ́ẹ̀kejì. Поймать бабочку. Láti mú labalábá. Láti mú labalábá. Láti mú labalábá. принадлежать к группе. Láti wà nínú ẹgbẹ́. Láti wà nínú ẹgbẹ́. Láti wà nínú ẹgbẹ́. Носить очки láti wọ jígí láti wọ jígí láti wọ jígí. Сложить бумажный самолетик. Láti ṣe ọkọ̀ òfurufú onípépà. láti ṣe ọkọ̀ òfurufú onípépà. láti ṣe ọkọ̀ òfurufú onípépà. Держаться за руки. Láti sowọ́pọ̀. láti sowọ́pọ̀ láti sowọ́pọ̀ иметь машину láti ní ọkọ̀ láti ní ọkọ̀ láti ní ọkọ̀. Включить компьютер. Láti tan kọ̀ǹpútà. Láti tan kọ̀ǹpútà. Láti tan kọ̀ǹpútà. Передать файл. Láti fi fáìlì ránṣẹ́. Láti fi fáìlì ránṣẹ́. Láti fi fáìlì ránṣẹ́. Заключить договор. láti parí àdéhùn kan. láti parí àdéhùn kan. láti parí àdéhùn kan. зарабатывать деньги. Láti pa láti pa owó. láti pa owó. Полететь на Луну. Láti fò lọ sí òṣùpá. Láti fò lọ sí òṣùpá. láti fò lọ sí òṣùpá. Пригласить кого-нибудь на вечеринку. Láti pe ènìyàn sí ayẹyẹ. Láti pe ènìyàn sí ayẹyẹ. Láti pe ènìyàn sí ayẹyẹ. Считать до десяти. Láti kàdé mẹ́wàá. Láti kàdé mẹ́wàá. Láti kàdé mẹ́wàá. Заснуть. láti sùn lọ. láti sùn lọ. láti sùn lọ. Сопровождать кого-то в аэропорт. Láti sin ènìyàn lọ sídìí pápá ọkọ̀ òfurufú. láti sin ènìyàn lọ sídìí pápá ọkọ̀ òfurufú. láti sin ènìyàn lọ sídìí pápá ọkọ̀ òfurufú. Избегать проблем. Láti yẹra fún ìdààmú. láti yẹra fún ìdààmú. láti yẹra fún ìdààmú. Формировать правительство. Láti dá ìjọba sílẹ̀. Láti dá ìjọba sílẹ̀. láti dá ìjọba sílẹ̀. Страдать от головной боли. Láti ní ẹ̀fọ́rí. Láti ní ẹ̀fọ́rí. Láti ní ẹ̀fọ́rí. противостоять искушению. Láti kọ àdánwò. Láti kọ àdánwò. Láti kọ àdánwò. Извиниться перед кем-то за что-то. Láti tọrọ àforíjì fún nǹkan. Láti tọrọ àforíjì fún nǹkan. Láti tọrọ àforíjì fún nǹkan. Дать совет láti gba ìmọ̀ràn. láti gba ìmọ̀ràn. láti gba ìmọ̀ràn. Избить кого-то. Láti lu ènìyàn pa. láti lu ènìyàn pa. láti lu ènìyàn pa. Высказать мнение о чем-либо. Láti ṣe àfihàn ohun tí a rò nípa nǹkan. láti ṣe àfihàn ohun tí a rò nípa nǹkan. láti ṣe àfihàn ohun tí a rò nípa nǹkan. Желать кого-то. Láti fẹ́ ènìyàn. láti fẹ́ ènìyàn. láti fẹ́ ènìyàn. Спорить с преподавателем. Láti jiyàn pẹ̀lú olùkọ́. Láti jiyàn pẹ̀lú olùkọ́. láti jiyàn pẹ̀lú olùkọ́. Изъять незаконное огнестрельное оружие. Láti fi agbára gba ohun ìjà tí ó lòdì sí òfin sílẹ̀. Láti fi agbára gba ohun ìjà tí ó lòdì sí òfin sílẹ̀. láti fi agbára gba ohun ìjà tí ó lòdì sí òfin sílẹ̀. Посещать встречу. Láti lọ sí ìpàdé. Láti lọ sí ìpàdé. láti lọ sí ìpàdé. Причинять беспокойство. Láti fa ìjọ̀gbọ̀n. Láti fa ìjọ̀gbọ̀n. Láti fa ìjọ̀gbọ̀n. править миром. Láti darí àgbáyé. Láti darí àgbáyé. Láti darí àgbáyé. Поливать растения láti bomi sí irúgbìn. láti bomi sí irúgbìn. láti bomi sí irúgbìn. Столкнуться с некоторыми трудностями. láti dojúkọ àwọn ìṣòro kan. láti dojúkọ àwọn ìṣòro kan. láti dojúkọ àwọn ìṣòro kan. Изменить мир. Láti yí ayé padà. láti yí ayé padà. láti yí ayé padà. Оставаться в живых. Láti wà láyé. Láti wà láyé. láti wà láyé. Подчиняться закону. Láti tẹ̀lé òfin. Láti tẹ̀lé òfin. Láti tẹ̀lé òfin. ничего не знать. Láti má mọ ohunkóhun. Láti má mọ ohunkóhun. Láti má mọ ohunkóhun. Приветствовать нового соседа. láti kí alábàágbé tuntun láti kí alábàágbé tuntun. láti kí alábàágbé tuntun. Залезть на дерево. Láti pọ́n igi. láti pọ́n igi. láti pọ́n igi. выиграть выборы. Láti borí ìdìbò náà. Láti borí ìdìbò náà. láti borí ìdìbò náà. Стыдиться. Láti tijú. Láti tijú. Láti tijú. Варить яйца láti bọ ẹyin láti bọ ẹyin láti bọ ẹyin. Освободить заложника. Láti tú ènìyàn sílẹ̀. Láti tú ènìyàn sílẹ̀. láti tú ènìyàn sílẹ̀. Напечатать книгу. Láti tẹ ìwé. Láti tẹ ìwé. означать переломный момент. Láti сами sí ìgbà àyípadà. Láti сами sí ìgbà àyípadà. Láti sàmì sí ìgbà àyípadà. Сесть в самолет. láti wọ ọkọ̀ òfurufú. láti wọ ọkọ̀ òfurufú. láti wọ ọkọ̀ òfurufú. Умереть молодым. Láti kú ní láti kú ní kékeré. láti kú ní kékeré. Признать ошибку. Láti gba ẹ̀bi àṣìṣe. láti gba ẹ̀bi àṣìṣe láti gba ẹ̀bi àṣìṣe. Разрушить что-то. Láti bà láti ba nǹkan jẹ́. láti ba nǹkan jẹ́. Как побудить кого-то есть здоровую пищу? Láti gba ènìyàn ní ìmọ̀ràn láti jẹun tó ṣe ara láǹfààní. láti gba ènìyàn ní ìmọ̀ràn láti jẹun tó ṣe ara láǹfààní. láti gba ènìyàn ní ìmọ̀ràn láti jẹun tó ṣe ara láǹfààní. Поддерживать родителей. Láti ran láti ran àwọn òbí lọ́wọ́. láti ran àwọn òbí lọ́wọ́. Кормить животное. Láti fún ẹran kan ní oúnjẹ. Láti fún ẹran kan ní oúnjẹ. láti fún ẹran kan ní oúnjẹ. Закрыть дверь. Láti pa ilẹ̀kùn dé. Láti pa ilẹ̀kùn dé. Láti pa ilẹ̀kùn dé. предложить чашку кофе. Láti ṣètò ife kọfí. Láti ṣètò ife kọfí. Láti ṣètò ife kọfí. Стричь ногти. láti gé nǹkan náà rẹ. láti gé nǹkan náà rẹ. láti gé nǹkan náà rẹ. Ожидать худшего. Láti retí ohun tí ó burú jùlọ. láti retí ohun tí ó burú jù lọ. láti retí ohun tí ó burú jù lọ. Управлять командой. Лати дари ẹgbẹ́. láti darí ẹgbẹ́. láti darí ẹgbẹ́. Игнорировать сообщение. Láti fi ojú fo ìránṣẹ́. Láti fi ojú fo ìránṣẹ́. láti fi ojú fo ìránṣẹ́ сканировать ваш паспорт. Láti skáàni ìwé ìrìnnà. Láti skáàni ìwé ìrìnnà. Láti skáàni ìwé ìrìnnà. конфисковать что-то. Láti gba nǹkan sílẹ̀. Láti gba nǹkan sílẹ̀. Láti gba nǹkan sílẹ̀. Чистить зубы. láti fọnu láti fọnu láti fọnu. Покрасить мои волосы. Láti pa irun mi ní aró. láti pa irun mi ní aró. láti pa irun mi ní aró. Объяснять шутку. Láti ṣàlàyé àwàdà. Láti ṣàlàyé àwàdà. láti ṣàlàyé àwàdà. Исключить кого-то из группы. Láti yọ ènìyàn kúrò ní ẹgbẹ́. Láti yọ ènìyàn kúrò ní ẹgbẹ́. láti yọ ènìyàn kúrò ní ẹgbẹ́. Бросить вызов кому-то. Láti kọjú ènìyàn. Láti láti kojú ènìyàn. Открыть окно. Láti ṣí fèrèsé. Láti ṣí fèrèsé. Láti ṣí fèrèsé. похоронить кого-то. Láti sìnkú ènìyàn. Láti sìnkú ènìyàn. Láti sìnkú ènìyàn. Организовать встречу. láti ṣètò ìpàdé láti ṣètò ìpàdé láti ṣètò ìpàdé набирать вес. Láti sanra. láti sanra láti sanra. Ограбить банк. Láti ja ilé ìfowópamọ́ ní olè. Láti ja ilé ìfowópamọ́ ní olè. láti ja ilé ìfowópamọ́ ní olè. Защитить свидетеля. Láti dáàbò bo ẹlẹ́rìí. Láti dáàbò bo ẹlẹ́rìí. láti dáàbò bo ẹlẹ́rìí. Одолжить деньги. Láti yáwó. Láti yáwó. Láti yáwó. оправдывать что-то. Láti fi ìdí nǹkan hàn. Láti fi ìdí nǹkan hàn. Láti fi ìdí nǹkan hàn. Убить муху láti pa eṣinṣin. láti pa eṣinṣin. láti pa eṣinṣin. Угадать возраст человека. Láti gẹ̀ẹ́sì ọjọ́ orí ènìyàn. láti gẹ̀ẹ́sì ọjọ́ orí ènìyàn. láti gẹ̀ẹ́sì ọjọ́ orí ènìyàn. Задавать вопрос. Láti béèrè ìbéèrè. Láti béèrè ìbéèrè. láti béèrè ìbéèrè. Приостановить музыку. Láti dá orin dúró. Láti dá orin dúró. Láti dá orin dúró. занять первое место. Láti kọ́kọ́ ṣetán. Láti kọ́kọ́ ṣetán. Láti kọ́kọ́ ṣetán. Говорить о чем-то. láti sọ̀rọ̀ nípa nǹkan. láti sọ̀rọ̀ nípa nǹkan. láti sọ̀rọ̀ nípa nǹkan. Скучать по кому-то. Láti ṣe àárò láti ṣe àárò ènìyàn. láti ṣe àárò ènìyàn. создать file Láti ṣí fáìlì. Láti ṣí fáìlì. láti ṣí fáìlì водить машину. Láti wa ọkọ̀. Láti wa ọkọ̀. Láti wa ọkọ̀. переваривать пищу. Láti jẹ́ kí oúnjẹ lọ sílẹ̀. Láti jẹ́ kí oúnjẹ lọ sílẹ̀. Láti jẹ́ kí oúnjẹ lọ sílẹ̀. Присоединиться к политической партии. láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú kan. láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú kan. láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú kan. заставить кого-то что-то сделать. Láti mú ènìyàn ṣe nǹkan tipátipá. Láti mú ènìyàn ṣe nǹkan tipátipá. Láti mú ènìyàn ṣe nǹkan tipátipá. предсказывать будущее. Láti ríran ọjọ́ iwájú. Láti ríran ọjọ́ iwájú. Láti ríran ọjọ́ iwájú. Учиться всю ночь. láti kọ́ ẹ̀kọ́ mọ́jú. láti kọ́ ẹ̀kọ́ mọ́jú. láti kọ́ ẹ̀kọ́ mọ́jú. Сотрудничать с полицией. Láti sowọ́pọ̀ pẹ̀lú ọlọ́pàá. láti sowọ́pọ̀ pẹ̀lú ọlọ́pàá. láti sowọ́pọ̀ pẹ̀lú ọlọ́pàá. Плакать, как ребенок. Láti sunkún bí ọmọdé. Láti sunkún bí ọmọdé. láti sunkún bí ọmọdé. Переехать в Париж. Láti kó lọ sí Paris. Láti kó lọ sí Paris. Láti kó lọ sí Paris. Принимать решения. Láti ṣe ìpinnu. Láti ṣe ìpinnu. Láti ṣe ìpinnu. Нормализовать положение в регионе. láti sọ ààyè kan di mímọ́. láti sọ ààyè kan di mímọ́. láti sọ ààyè kan di mímọ́. Оскорбить кого-то. Láti bú ènìyàn láti bú ènìyàn kan. láti bú ènìyàn kan. Игнорировать последствия. Láti má ronú ibi ìyóhùn tí ó lè já sí. láti má ronú ibi ìyóhùn tí ó lè já sí. láti má ronú ibi ìyóhùn tí ó lè já sí. Сойти с ума. Láti ya wèrè. láti ya wèrè láti ya wèrè. Выезжать за границу. Láti rìnrìn àjò lọ sí òkè òkun. Láti rìnrìn àjò lọ sí òkè òkun. láti rìnrìn àjò lọ sí òkè òkun. Найти ответ на вопрос. Láti wá ìdáhùn fún ìbéèrè. Láti wá ìdáhùn fún ìbéèrè. láti wá ìdáhùn fún ìbéèrè. Выступать по телевидению. Láti hàn lójú amóhùnmáwòrán. Láti hàn lójú amóhùnmáwòrán. Láti hàn lójú amóhùnmáwòrán. говорить на языке. Láti sọ èdè kan. Láti sọ èdè kan. Láti написать электронное письмо. láti kọ ímeèlì láti kọ ímeèlì. láti kọ ímeèlì. Варить рис. Láti se ìrẹsì. láti se ìrẹsì. láti se ìrẹsì. спрятаться в лесу. Láti sá pamọ́ sínú igbó. Láti sá pamọ́ sínú igbó. láti sá pamọ́ sínú igbó. Организовать проект. Láti ṣe ètò iṣẹ́. Láti ṣe ètò iṣẹ́. Láti ṣe ètò iṣẹ́. подавать заявление о приеме на работу. Láti béèrè fún iṣẹ́. Láti béèrè fún iṣẹ́. Láti Поддержать кандидата. láti fi ọwọ́ sí olùdíje kan. láti fi ọwọ́ sí olùdíje kan. láti fi ọwọ́ sí olùdíje kan. Поддерживать равновесие. Láti jẹ́ kí nǹkan wà ní ìwọ̀ntúnwọ̀nsí. láti jẹ́ kí nǹkan wà ní ìwọ̀ntúnwọ̀nsí. láti jẹ́ kí nǹkan wà ní ìwọ̀ntúnwọ̀nsí. Разделить торт на части. Láti gé àkàrà òyìnbó sí wẹ́wẹ́. láti gé àkàrà òyìnbó sí wẹ́wẹ́. láti gé àkàrà òyìnbó sí wẹ́wẹ́. Делить комнату. Láti pín yàrá. láti pín yàrá láti pín yàrá. Путать кого-то с кем-то другим. Láti ṣe ènìyàn fún ẹlòmíràn. Láti ṣe ènìyàn fún ẹlòmíràn. láti ṣe ènìyàn fún ẹlòmíràn. Умереть от коронавируса. Láti kú nípasẹ̀ àrùn kòrónà. Láti kú nípasẹ̀ àrùn kòrónà. láti kú nípasẹ̀ àrùn kòrónà. Достигнуть цели. Láti ṣe àṣeyọrí. Láti ṣe àṣeyọrí. láti ṣe àṣeyọrí. Увеличить фото. Láti sọ àwòrán di ní ńlá. Láti sọ àwòrán di ní ńlá. Láti sọ àwòrán приумножать усилия. Láti fi kún akitiyan. Láti fi kún akitiyan. Láti fi kún akitiyan. Ездить на велосипеде. láti gun kẹ̀kẹ́. láti gun kẹ̀kẹ́. láti gun kẹ̀kẹ́. завидовать кому-то. láti ní ìlara ènìyàn nípa nǹkan. láti ní ìlara ènìyàn nípa nǹkan. láti ní ìlara ènìyàn nípa nǹkan. Отправить сообщение. Láti ránṣẹ́. Láti ránṣẹ́. Láti ránṣẹ́. Арестовать преступника. Láti mú ọ̀daràn kan. láti mú ọ̀daràn kan. láti mú ọ̀daràn kan. Пережить землетрясение. Láti kó yọ nínú ìjàmbá ìjì ilẹ̀. láti kó yọ nínú ìjàmbá ìjì ilẹ̀. láti kó yọ nínú ìjàmbá ìjì ilẹ̀. Отремонтировать машину. Láti tún ọkọ̀ ṣe. láti tún ọkọ̀ ṣe. láti tún ọkọ̀ ṣe. Простить кого-то. Láti dáríjì ènìyàn. Láti dáríjì ènìyàn. láti dáríji ènìyàn. Подписаться на канал YouTube. Láti ṣe alábàápín ìkànnì YouTube. Láti ṣe alábàápín ìkànnì YouTube. láti ṣe alábàápín ìkànnì YouTube. Продавать товар. Láti ta ọjà kan. Láti ta láti ta ọjà kan. Признаться в преступлении. Láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Поцеловать лягушку. Láti fẹnu kò ọ̀pọ̀lọ́ lẹ́nu. Láti fẹnu kò ọ̀pọ̀lọ́ lẹ́nu. Láti fẹnu kò ọ̀pọ̀lọ́ lẹ́nu. стоить целое состояние. Láti wọ́n gan-an. Láti wọ́n привлекать внимание. láti fa ìfojúsí. láti fa ìfojúsí. láti fa ìfojúsí. Бежать марафон. Láti sáré ọ̀nà jíjìn. láti sáré ọ̀nà jíjìn. láti sáré ọ̀nà jíjìn. Сделать перерыв. Láti sinmi. Láti sinmi. láti sinmi. Измерить кровяное давление. Láti gba ìwọ̀n títẹ̀ ẹ̀jẹ̀. Láti gba ìwọ̀n títẹ̀ ẹ̀jẹ̀. Láti gba ìwọ̀n títẹ̀ ẹ̀jẹ̀. ждать с нетерпением. Láti dunnú ìrètí. Láti dunnú ìrètí. Láti dunnú ìrètí. Убирать в ванной комнате. láti fọ balùwẹ̀ láti fọ balùwẹ̀ láti fọ balùwẹ̀. Укусить кого-то. Láti gé ènìyàn jẹ. Láti gé ènìyàn jẹ. láti gé ènìyàn jẹ. Выдернуть вилку из розетки. Láti fi òpin sí. Láti fi òpin sí. Láti fi òpin sí. молиться Богу. Láti gba àdúrà sí Ọlọ́run. Láti gba àdúrà sí Ọlọ́run. Láti gba àdúrà sí Ọlọ́run. Выполнить обещание láti mú ìlérí ṣẹ. láti mú ìlérí ṣẹ. láti mú ìlérí ṣẹ. Содержать глютен. Láti ní gluten nínú. láti ní gluten nínú. láti ní gluten nínú. стучать в дверь. Láti kan ilẹ̀kùn. Láti kan ilẹ̀kùn. láti kan ilẹ̀kùn. Ласкать кого-то. Láti fọwọ́ pààyàn lára. Láti fọwọ́ pààyàn lára. Láti fọwọ́ pààyàn lára. решить проблему. Láti yanjú ìṣòro náà. Láti yanjú ìṣòro náà. Láti yanjú ìṣòro náà. Голосовать. láti dìbò láti dìbò láti dìbò. Потопить лодку. Láti tẹ ọkọ̀ rì. Láti tẹ ọkọ̀ rì. láti tẹ ọkọ̀ rì. Помочь кому-то. Láti ran ènìyàn lọ́wọ́. Láti ran ènìyàn lọ́wọ́. Láti ran ènìyàn lọ́wọ́. становиться на колени. Láti kúnlẹ̀. Láti kúnlẹ̀. Láti kúnlẹ̀. Не забывать ни о ком. Láti má fi ẹnikẹ́ni sílẹ̀ lẹ́yìn. láti má fi ẹnikẹ́ni sílẹ̀ lẹ́yìn. láti má fi ẹnikẹ́ni sílẹ̀ lẹ́yìn. Выбрать опцию. Láti yan àṣàyàn láti yan àṣàyàn kan. láti yan àṣàyàn kan. Прикоснуться к ее коше. Láti fọwọ́ kàn lára. Láti fọwọ́ kàn lára. láti fọwọ́ kàn lára. Расстроить кого-то. Láti bí ènìyàn nínú. Láti bí ènìyàn nínú. Láti bí ènìyàn nínú. думать о чем-то. Лати ронунка. Лати Молчать. láti dákẹ́ láti dákẹ́ láti dákẹ́ терять контроль láti pàdánù dídarí láti pàdánù dídarí láti pàdánù dídarí. Обращаться к аудитории. Láti bá àwọn olùgbọ́ sọ̀rọ̀. Láti bá àwọn olùgbọ́ sọ̀rọ̀. láti bá àwọn olùgbọ́ sọ̀rọ̀. Сдать экзамен. Láti yege ní ìdánwò. Láti yege ní ìdánwò. Láti yege ní ìdánwò. Бросить курить. Láti fi sìgá sílẹ̀. Láti fi sìgá sílẹ̀. Láti fi sìgá sílẹ̀. Произносить слово по буквам. láti spẹ́ẹ̀lì ọ̀rọ̀. láti spẹ́ẹ̀lì ọ̀rọ̀. láti spẹ́ẹ̀lì ọ̀rọ̀. Предать кого-то. Láti dalẹ̀ ènìyàn. láti dalẹ̀ ènìyàn. láti dalẹ̀ ènìyàn. Нести риск. Láti ru ewu. Láti ru ewu. láti ru ewu. Кричать имя. Láti pariwo orúkọ kan. Láti pariwo orúkọ kan. Láti pariwo orúkọ kan. преподавать немецкий язык. Лати кой де Джамани. Лати кой де Джамани. láti kọ́ èdè Jámánì. Ответить на вопрос. láti dáhùn ìbéèrè. láti dáhùn ìbéèrè. láti dáhùn ìbéèrè. Искать файл. Láti ṣàwárí nínú fáìlì. láti ṣàwárí nínú fáìlì. láti ṣàwárí nínú fáìlì. Поднимать тяжести. Láti gbé wéètì. Láti gbé wéètì. láti gbé wéètì говорить неправду. Láti purọ́. Láti purọ́. Láti purọ́. Решить что-то сделать. Láti pinnu láti ṣe nǹkan. Láti pinnu láti ṣe nǹkan. Láti pinnu láti ṣe nǹkan. Пользоваться телефоном. láti lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀. láti lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀. láti lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Никому не навредить. Láti ṣe ènìyàn ní jàǹbá. láti ṣe ènìyàn ní jàǹbá. láti ṣe ènìyàn ní jàǹbá. Узнать правду. Láti rí òtítọ́. Láti rí òtítọ́. láti rí òtítọ́. Восхищаться кем-то. Láti jí sòrò ènìyàn. Láti jí sòrò ènìyàn. Láti jí sòrò ènìyàn. Учить немецкий язык. Láti kọ́ Jàmánì. Láti kọ́ Jàmánì. Láti kọ́ Jàmánì. Исследовать мир. láti káàkiri àgbáyé. láti káàkiri àgbáyé. láti káàkiri àgbáyé. Описать человека. láti júwe ènìyàn. láti júwe ènìyàn. Удовлетворить потребности клиента. Láti tẹ́ alábàárà lọ́rùn. láti tẹ́ alábàárà lọ́rùn. láti tẹ́ alábàárà lọ́rùn. Удалить файл или папку. Láti pa fáìlì kan rẹ́. Láti pa fáìlì kan rẹ́. láti pa fáìlì kan rẹ́. Вдохновлять других. Láti fún àwọn ẹlòmíràn ní ìyànjú. Láti fún àwọn ẹlòmíràn ní ìyànjú. láti fún àwọn ẹlòmíràn ní ìyànjú. Перейти дорогу. Láti sọdá ọ̀nà. Láti sọdá ọ̀nà. láti sọdá ọ̀nà. Поймать такси. Láti wọ tàkìsí. Láti wọ tàkìsí. Láti wọ tàkìsí. построить мост. Láti kọ́ afárá kan. Láti kọ́ afárá kan. Láti kọ́ afárá kan. Просить пощады. láti tọrọ àánú. láti tọrọ àánú. láti tọrọ àánú. Читать письмо. Láti ka láti ka lẹ́tà. láti ka lẹ́tà. предсказывать погоду. Láti sọ nípa ojú ọjọ́. Láti sọ nípa ojú ọjọ́. láti sọ nípa ojú ọjọ́. Пожать руки. Láti gbọ́wọ́. Láti gbọ́wọ́. Láti gbọ́wọ́. скачать песню. Láti ṣe àgbàsílẹ̀ orin. Láti ṣe àgbàsílẹ̀ orin. Láti ṣe àgbàsílẹ̀ orin. Никого не обидеть láti ṣe ìkà fún ènìyàn. láti ṣe ìkà fún ènìyàn. láti ṣe ìkà fún ènìyàn. Приветствовать кого-то. Láti kí ènìyàn káàbọ̀. láti kí ènìyàn káàbọ̀. láti kí ènìyàn káàbọ̀. Жарить яичницу. Láti dín ẹyin. Láti láti dín ẹyin. Следовать зову сердца. Láti tẹ̀lé ọkàn rẹ. Láti tẹ̀lé ọkàn rẹ. Láti tẹ̀lé ọkàn rẹ. зажечь свечу. Láti tan àǹbẹ́là. Láti tan àǹbẹ́là. Láti tan àǹbẹ́là. Вести себя как ребенок. láti hùwà bí ọmọdé. láti hùwà bí ọmọdé. láti hùwà bí ọmọdé. Соглашаться с кем-то. Láti gbé pẹ̀lú ènìyàn. láti gbé pẹ̀lú ènìyàn. láti gbé pẹ̀lú ènìyàn. Начать понимать. Láti bẹ̀rẹ̀ sí ní ní òye. Láti bẹ̀rẹ̀ sí ní ní òye. láti bẹ̀rẹ̀ sí ní ní òye. Уважать другие религии. Láti bọ̀wọ̀ fún àwọn ẹ̀sìn mìíràn. Láti bọ̀wọ̀ fún àwọn ẹ̀sìn mìíràn. Láti bọ̀wọ̀ fún àwọn ẹ̀sìn mìíràn. Использовать возможность. Láti lo àǹfààní kan. Láti lo àǹfààní kan. Láti lo àǹfààní kan. Хорошо пахнуть. láti rùn dáradára. láti rùn dáradára. láti rùn dáradára. Никогда не сдаваться. Láti má sọ ìgbàgbọ́ nù. láti má sọ ìgbàgbọ́ nù. láti má sọ ìgbàgbọ́ nù. Угнетать народ. Láti ni àwọn ènìyàn lára. Láti ni àwọn ènìyàn lára. láti ni àwọn ènìyàn lára. Праздновать день рождения. Láti ṣe ayẹyẹ ọjọ́ ìbí. Láti ṣe ayẹyẹ ọjọ́ ìbí. Láti ṣe ayẹyẹ ọjọ́ ìbí. Обеспечить стимул. Láti ṣètò ohun àmóríyá. Láti ṣètò ohun àmóríyá. Láti ṣètò ohun àmóríyá. Брать уроки на фортепиано láti kọ́ ẹ̀kọ́ títẹ̀ dùùrù. láti kọ́ ẹ̀kọ́ títẹ̀ dùùrù. láti kọ́ ẹ̀kọ́ títẹ̀ dùùrù. Перевести документ. Láti túmọ̀ вей. láti túmọ̀ ìwé. láti túmọ̀ ìwé. Сделать кому-то одолжение. Láti ṣe ènìyàn láǹfààní. Láti ṣe ènìyàn láǹfààní. láti ṣe ènìyàn láǹfààní. Напасть на кого-то. Láti kọjú ìjà sí ènìyàn. Láti kọjú ìjà sí ènìyàn. Láti kọjú доверять другу. Láti gbẹ́kẹ̀lé ọ̀rẹ́. Láti gbẹ́kẹ̀lé ọ̀rẹ́. Láti gbẹ́kẹ̀lé ọ̀rẹ́. Съесть яблоко. láti jẹ ápù. láti jẹ ápù. láti jẹ ápù. Приобретать знания. Láti lọ kọ́ ẹ̀kọ́. láti lọ kọ́ ẹ̀kọ́. láti lọ kọ́ ẹ̀kọ́. Петь песню. Láti kọrin. Láti kọrin. láti kọrin. Проводить опрос. Láti ṣe ìwádìí. Láti ṣe ìwádìí. Láti ṣe ìwádìí. Пить чай. Láti mu tíì. Láti mu tíì. Láti mu tíì. Работать на фабрике. Láti ṣiṣẹ́ ní ilé iṣẹ́. láti ṣiṣẹ́ ní ilé iṣẹ́. láti ṣiṣẹ́ ní ilé iṣẹ́. Изгонять злых духов. Láti lé àwọn ẹ̀mí búburú jáde. láti lé àwọn ẹ̀mí búburú jáde. láti lé àwọn ẹ̀mí búburú jáde. Предоставить суду. Láti fúnni ní àǹfààní ìyá láti fúnni ní àǹfààní ìyá nǹkan. láti fúnni ní àǹfààní ìyá nǹkan. Объявить импичмент президенту. Láti rọ ààrẹ kúrò lóyè. láti rọ ààrẹ kúrò lóyè. láti rọ ààrẹ kúrò lóyè. торопиться. Láti yára. Láti yára. láti yára нарисовать картину. Láti ya àwòrán. Láti ya àwòrán. Láti ya àwòrán. убедить кого-то что-то сделать. Láti gba ènìyàn ní ìyànjú láti ṣe nǹkan. Láti gba ènìyàn ní ìyànjú láti ṣe nǹkan. Láti gba ènìyàn ní ìyànjú láti ṣe nǹkan. планировать свадьбу. Láti ṣètò ìgbéyàwó. Láti ṣètò ìgbéyàwó. Láti ṣètò ìgbéyàwó. Анонсировать новый продукт. láti ṣe ìkéde ọjà tuntun. láti ṣe ìkéde ọjà tuntun. láti ṣe ìkéde ọjà tuntun. Сократить безработицу. Láti dín àìríṣẹ́ kù. láti dín àìríṣẹ́ kù. láti dín àìríṣẹ́ kù. Жить в Берлине. Láti gbé ní Berlin. Láti gbé ní Berlin. láti gbé ní Berlin. Обучаться. Láti kọ́ ara ẹni ní ẹ̀kọ́. Láti kọ́ ara ẹni ní ẹ̀kọ́. Láti унижать кого-то. Láti dojú ti ènìyàn. Láti dojú ti ènìyàn. Láti dojú ti ènìyàn. Обнять друга. láti dìmọ́ ọ̀rẹ́ kan. láti dìmọ́ ọ̀rẹ́ kan. láti dìmọ́ ọ̀rẹ́ kan. Пообещать помочь. Láti ṣe ìlérí ìrànlọ́wọ́. láti ṣe ìlérí ìrànlọ́wọ́. láti ṣe ìlérí ìrànlọ́wọ́. Внимательно слушать. Láti tẹ́tí sílẹ̀. Láti tẹ́tí sílẹ̀. láti tẹ́tí sílẹ̀. Преследовать цель. Láti lé èròǹgbà kan. Láti lé èròǹgbà kan. Láti lé èròǹgbà kan. заполнить форму. Láti kún fọ́ọ̀mù. Láti kún fọ́ọ̀mù. Láti kún fọ́ọ̀mù. Выгуливать собаку láti mú ajá rìn. láti mú ajá rìn. láti mú ajá rìn. Позволить кому-то что-то делать. láti gba ènìyàn láàyè láti ṣe nǹkan. láti gba ènìyàn láàyè láti ṣe nǹkan. láti gba ènìyàn láàyè láti ṣe nǹkan. бросить камень. Láti ju òkúta. Láti ju òkúta. Láti ju òkúta. Опоздать. láti pè é láti pè é láti pè é. Вызвать скорую помощь. Láti pe ọkọ̀ aláìsàn. láti pe ọkọ̀ aláìsàn. láti pe ọkọ̀ aláìsàn. Заказать пиццу. Láti ra písà. Láti ra písà. láti ra písà. Одеваться как принцесса. Láti múra bí ọmọ ọba obìnrin. Láti múra bí ọmọ ọba obìnrin. Láti múra bí ọmọ ọba obìnrin. спешить с выводами. Láti yára dájọ́. Láti yára dájọ́. Láti yára dájọ́. Наслаждаться моментом. láti gbádùn àsìkò. láti gbádùn àsìkò. láti gbádùn àsìkò. Вернуться домой. Láti padà sílé. láti padà sílé. láti padà sílé. хранить секрет. Láti tọ́jú àṣírí. Láti tọ́jú àṣírí. láti tọ́jú àṣírí. Kupić knigu. Láti ra ìwé. Láti ra ìwé. Láti ra ìwé. транжирить деньги. Láti fowó ṣòfò. Láti fowó ṣòfò. Láti fowó ṣòfò. Украсить вашу комнату. láti ṣe yàrá rẹ lẹ́ṣọ̀ọ́. láti ṣe yàrá rẹ lẹ́ṣọ̀ọ́. láti ṣe yàrá rẹ lẹ́ṣọ̀ọ́. Выбрать вариант. Láti yan àṣàyàn kan. láti yan àṣàyàn kan. láti yan àṣàyàn kan. Представить мир без войны. Láti ronú nípa ilé ayé tí kò ní ìdààmú. láti ronú nípa ilé ayé tí kò ní ìdààmú. láti ronú nípa ilé ayé tí kò ní ìdààmú. Управлять страной. Лати darí ìlú. láti darí ìlú. láti darí ìlú. Играть по правилам. Láti tẹ̀lé òfin. Láti tẹ̀lé òfin. láti tẹ̀lé òfin. Признать вину. Láti gba ẹ̀bi. Láti gba ẹ̀bi. Láti gba ẹ̀bi. отвергать насилие. Láti fi ìwà jàǹdùkú sílẹ̀. Láti fi ìwà jàǹdùkú sílẹ̀. Láti fi ìwà jàǹdùkú sílẹ̀. Отойти в сторону. láti sún sí ẹ̀gbẹ́. láti sún sí ẹ̀gbẹ́. láti sún sí ẹ̀gbẹ́. Объявить войну. Láti kéde ogun. láti kéde ogun. láti kéde ogun. Достичь цели. Láti dé ibi èròǹgbà. Láti dé ibi èròǹgbà. láti dé ibi èròǹgbà. Страдать депрессией. Láti jìyà ìrẹ̀wẹ̀sì ọkàn. Láti jìyà ìrẹ̀wẹ̀sì ọkàn. Láti jìyà ìrẹ̀wẹ̀sì ọkàn. добавить немного сахара. Láti fi ṣúgà sí i. Láti fi ṣúgà sí i. Láti fi ṣúgà sí i. learningphrases.com пожалуйста, подпишись на мой YouTube-канал.